فإن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أدركم الله سبحانه وتعالى أترى كاتبكم أهل محمد صلى الله عليه وسلم أبي الله عليه السلام قواموا أتفق رسول أتفق جلسان الله مع الصحابة àti ìpàrọ̀pọ̀ nípa àti ọ̀báwá ní ìsọ̀lámù pẹ̀lú gbogbo tó ti jọ ní ìkìyàmù. Àbí Allah subhanahu wa ta'ala kọ́mọ́tà ka ẹnìkọ̀ kan wa náà kúnnú wa. Lálẹ́ ìdí gbára wa lásìkò àti gbogbo àwọn ẹ̀yà wa tí a jọ wà ní Masjidu Ahlus Sunnah wal Jama'ah ní Adára Fàndéyìí ní àárọ̀ tòun èyí tí ń ṣe ọjọ́ kẹrin ní ọgbọ̀n nínú oṣù ọ̀gbọ́n ní ọdún fourteen forty three after ọdún ọ̀sẹ̀lámà àdúgbò wàhálà àti wàhálà ìwà àti àti. gẹ́gẹ́ bí ntí wọ́n ti yá ti ṣẹlẹ̀ wọn láti ṣe lónìí òun náà ní ìtọ́jú wọn islam ẹ̀rí àkọ́lé ọ̀rọ̀ yìí tá a bá wò dáadáa a rí pé ọ̀rọ̀ kan tí ó tóbi gbogbo wa náà la gbọdọ̀ sí àmúlẹ́kọ̀ irú ọ̀rọ̀ báyìí nítorí pé ó rò papọ̀ máa ń tọ́lọ̀ ọba àlejò látòrí ẹ̀ dáwà sáyé ìtawà ti láyé òun náà láti gbọdọ̀ lójú tó òun náà láti gbọdọ̀ fún ní ìkàkùn ẹ̀rí jóná sọ̀rọ̀ lórí ti ń ṣe ìtumọ̀ ẹ̀mí sókè òun náà ní àwọn ohun tí máa ń ba ìsìláàmù jẹ́. wà á ti ra àtẹ̀fẹ́ sọ̀rọ̀ nípa nípa ìsìláàmù jẹ́ àbí bí àti ìgbà gbé òde máa wá ìmọ̀ nípa nípa ìsìláàmù jẹ́ tí ò ní máa kí náà pèsè ìsìláàmù lọ́gbà. ẹni tó bá jẹ́ pé nàwákìlì ìsìláàmù ló mà tí ò máa ìgbàdánpè ní ìsìláàmù àpèjúwe tá a lè irú ẹni bẹ́ẹ̀ rí òun náà ni ẹni tí ó ṣègbéyàwó tó wá lóun ṣe kọ̀lá tó gbé kọ̀lá tó bá wáyé kálẹ̀ sí ìgbéyàwó gba nípìnlẹ̀ pé a ka ilé ìfún kọ̀lá nínú ṣẹ̀ríà àlè pàápàá tó ó dàgẹ́ ni ẹni tí kò wọlé ìsìláàmù náà tá a wá ni ló kó sínú ìlọ́wọ́sí ìsìláàmù kò tí ì wọ́n mẹ́tẹ́lẹ̀ tó náà ló pàṣẹ jẹ́ pé gbogbo apátápátá àti àwọn tí wọ́n fi dínú ìsìláàmù àti ẹni tó ń tẹ̀ wọ́n ní ìsìláàmù gbogbo apátápátá la bùkátà sí pé ká máa ṣe nìkan tí wọ́n pè ní ìsìláàmù èyí tí ọlọ́ọ̀bà àdìgbò láti fi hàn ní sọ̀láwà àdìgbòsọ́lá ti wà. òsì èmi lọ́dọ̀ ẹ̀sìn kankan wípé ìsìláàmù náà ní ẹ̀sìn òun náà ní ẹ̀sìn àti ìlànà òun náà ní ẹ̀sìn kan tó so sí ọlọ́wọ́ bá àlejò ọlá tọ́lọ̀ ń pàṣẹ rẹ̀ gẹ́gẹ́ bí àwọn àyà ti wà nínú àkókò àná. ọlọ́wọ́ bá àlejò ọlá sọ fún pé iná dínà ìdàgbọ́ àlejò ọlọ́wọ́ bá àlejò ọlá ní dájúdájú ẹ̀sìn lọ́dọ̀ ọlọ́wọ́ bá àlejò ọlá òun náà ní alìsílámù òun náà lẹ̀sìn ìsìlámù. ibòmíì àdìsí ọlọ́ọ̀bá àdìsí ọlọ́ọ̀bá tó máa pé wọ́n mú yẹ̀dá ìlẹ́ ìwọ̀n tó ti láàbì sí iná pàlá ìfòkúnlá lẹ́yìn owó àtàkùnrin tó ní ọ̀tún ibòmíì ọlọ́ọ̀bá àdìsí ọlọ́ọ̀bá tó máa pé kó iná húdà wáàdì owó àlùjá قل هذه سبيلي أدعو إلى الله على بصيرة أنا àtàwọn yàrá bẹ́ẹ̀ nínú Al-Qur'an tó jẹ́ pé tí kọ́ka fúnra náà ni pé Islam náà yẹ sí alhamdulillah a ti mọ̀ pé Islam náà yẹ sí ṣé Islam yìí ó kọ́ ní wọ́n tó kọ́ lásán ní jẹ́ Islam yìí àbúrò àwọn ọ̀gá tó tó nítumọ̀ tá a gbọdọ̀ mọ̀ pé ìgbàdá ń tẹ̀lé Islam yìí àwọn ọmọ náà wọ́n kọ́ àlàyé tó pọ̀ nípa kí wọ́n ní ìpìlẹ̀ rẹ̀ ní alìsílám yàní ìdúpá ti tẹ̀lé fún àwọn tó hàn ní nàárà atúmọ̀túmọ̀ alìsílám amọ̀túmọ̀ alìsílám yàní kéèyàn ó kékeré kéèyàn ó sọ̀rọ̀ ẹ̀dá ara rẹ̀ kó jura rẹ̀ lẹ̀ kó dúpá ti islam amọ̀túmọ̀ kẹ́ nínú èdè lárúbáwá ẹ̀wá ní sábà sọ̀rọ̀ nípa nínú ṣẹ̀ríà nínú ẹ̀sìn tá a bá sọ pé àdìsílám kí ni ìtumọ̀ àdìsílám òun náà ni àdìsílám láàyè bíta òfin والانقياد له بالطاعة والبراءة من الشرك وعالم أرد أو قلوب قلوب ماذا تعرف àwọn tó lọ mẹ́tẹ̀ẹ̀ sáré àwọn náà ní ìjọ tó kó jọ tí a máa tọ́ka sí gẹ́gẹ́ bí ìsìlámù. ẹni tó bá bá tẹ́ ní ìlú òdodo tó láti ní kí á rí àwọn ọ̀sán ní ní ara rẹ̀ nínú àdìọ́kà rẹ̀ àbí nínú ìtọ̀rọ̀ rẹ̀ àbí nínú iṣẹ́ tó máa ṣe. alákọ̀ọ́kọ́ òun náà ní àdìsílámù ìlànà ìtàwọn. هنا نتاج بعض الشيء الله سبحانه وتعالى يعني تصر عند أراواته الله سبحانه وتعالى أنا هنا وأنت تصر عند أراواته الله سبحانه وتعالى هنا للتوحيد هنا للتوحيد في الله سبحانه وتعالى والرسول التوحيد من أمره التوحيد هنا لإقرار الله سبحانه وتعالى بالربوبية والألوهية والأسماء والصفات هنا في رغبة عن قرار الرسول في ربوبيته نجي أو تقرأ الكلام الربوبية الخلق الرزق التدبير الملك الإماتة الإحياء gbogbo àwọn tẹ́lẹ̀ ọba ìjọba ti lọ́kọ̀tà látara láti dẹ̀dá tó ní dẹ̀dá ni. Èsì àmì ìdíkìyà ìdarí àdámà yìí. Àlejò ìníkàpá lórí gbogbo àdámà yìí nà. Àtìmáàtà kúkáàtà alìkòṣìyà yíyé yà ẹ̀ gbogbo ẹ̀ pátápátá nínú àwọn akọ́kọ́ ọ̀gá ìṣẹ̀lá tó ń sè. Àṣìṣà ọlọ́ọ̀gá ìṣẹ̀lá tó ń sè. òun ni máa fún ẹ̀mí wọn kọ́dà wọn náà ti máa dé ní òun náà ni wọ́n tààrà sí àdàpọ̀ wọ̀dọ̀ ìnira àti kíni àti ìjà àkàní wíwá àwọn ọmọ yìí kó sínú sàwọn ìlú òbí àwọn ọba àtẹ̀lá àbọ̀ أو تفكرها بعد كلام جاهل في الدين أو تفكيك في توحيد الربوبية مهمية جدا كما تقول الله تعالى تعالى تعالى تعالى تعالى تعالى تعالى إنما ما هو تعالى تعالى الله وما تعالى تعالى الله سبحانه وتعالى àmọ́ tó bá wá ní lórí ẹlẹ́sìn ìdílé tó náà lè sọ fún ìdílé ìṣe ọlọ́run bá ti lọ́rọ̀ tuntun ìfọ́dù wá ní sàárà bílẹ̀ ìbàdàn àwọn ti ayé àwọn ti ìlà ìjà yàtá ìṣe ọlọ́run bá ti lọ́rọ̀ tuntun níbi ẹ̀tọ́ ọjọ́ sí pé òun nìkan náà ló lẹ́tọ̀ọ́ kàmá tó. والذين يعبدون من دون الله ما نحن ما نعبدهم ليقربونا إلى الله سبحانه àwọn tó ń jọ́ sí fún ọ̀sán ìṣẹ́lẹ̀ ọba ọba ìjọlá láwọn tuntun yìí tó bá bẹ́ẹ̀ lọ ètò ìṣẹ́ ìṣẹ́ ìṣẹ́ ìṣẹ́ ìṣẹ́lẹ̀ ọba ìjọlá ẹni wọ́n máa sọ náà pé ìjọba náà àbúrò mú ìyẹ̀páàbò náà ìjọba ìjọba ohun tó bá a bá a jọ ìjọba náà ló pé afẹ́fẹ́ máa fẹ́ kí ni afẹ́fẹ́ máa káàkiri ìjọba náà ọlọ́run ìjọba síbẹ̀síbẹ̀ ọlọ́run bá ti gbọ́dọ̀ pé ní ọkọ̀ ní àgbàdà tó lẹ́yìn ìjà ọlọ́run ti gbọ́dọ̀ fún ìtàn lẹ́yìn ọ̀gá ìjọba ni. tó bá tó ní ta òkú ìta nípa ìjọba ìjọba ọ̀gá ìjọba ara ìta ni pé ọlọ́run bá ti gbọ́dọ̀ láti ta ní ìjọba ọ̀gá ìjọba ẹ̀yìn gbọ́dọ̀ fún بحر لا ساحل له ودخان وجسده بارئون إذا سقط والعبادة لا تعرض بحقوق الرجال أهل كلمة يجوز الإسرائيل لا يعلم وإنما تعرض بالنصوص من الكتاب والسنة أما أن يجوز الإسرائيل لا يعلم لكن ما تعلم sallallahu alaihi wasallam ìjọ tó ti ṣe tẹ́lá àwọn ọmọ ojú sí àbí ká fi ìdájọ́ làákàyè láti ta bá gbogbo làákàyè láti fi àyè àkóbá làákàyè ní ẹsẹ̀ ìjọ tó ti bẹ́ẹ̀ tó a máa tó ìjọ tó pẹ̀lú pẹ̀lú àwọn ọ̀rẹ́ láti máa lò ká àti láti mú ní àwọn ìgbà wà lọ́sọ̀lá ní ìgbà wà lọ́sọ̀lá ìgbà táwọn á pè ní ìjọ tó yẹ tó jẹ́ pé ọlọ́wọ́ bá ti láti tẹ̀lé lẹ́tọ̀ọ́ rẹ̀ àwọn olùmọ̀síyàn púpọ̀ láti ṣe kíni kíni kẹta àlàyé tí wọ́n tóbi lọ. wọ́n ní àtẹ̀jáde tó ẹ̀yẹ́ fún mi àlọ́ bíyà àtẹ̀jáde àtẹ̀jáde tó ìlàyé àtẹ̀wọ̀tà àlá wọ̀tàdọ́wọ̀rọ̀ wọ̀tàmáyé ìyá rẹ̀ ká yẹtẹ ara wa kọlọ ọba àlùfọlá ká ju pàdé tẹlẹ kọlọ ọba àlùfọlá òun náà nígbà dà òun náà nígbà wa máa ń pe ojú ọ̀nà tẹ́tẹ̀ bá dùn wọn a máa fún nítorí fún wọn àgbà ojú ọ̀nà tẹ́tẹ̀ ti fún tí ò wá dé kí ni tí ò wá kó kó náà ó fi ó fi yẹpẹrẹ tó wọn níbẹ̀ nígbà dà tó wa kíkà bá sọ nípa ìgbà dà yẹ pé àgùn ni àgùn ọ̀la wa lè pátápátá fún àlọ́ àbá wa ṣe kò sí yàrá ọ̀rọ̀ sí mọ̀ wá nígbà tó ń sàlàyé nípa ìbáàdà tó jẹ́ pé àtàrí wọn fún ọkọ nípa ìbáàdà yìí òun náà sọ ọ̀pọ̀lọpọ̀ àwọn afá sábà fún wa nígbà táwọn lọ́sọ̀ nípa ìbáàdà لأنه تعريف جامع مانع nítorí pé tààrí ìsàn tó jẹ́ pé kí ni ó ti kókó owó tá a tó ní nípa tá a tó ní ìbáàdà máa ní àwọn gbogbo táwọn sínú ìbádà ìgbàlá ìlú ní kó wọnú ìtumọ̀ ìbádà. àmọ́ wọn ní àlùfáà rẹ̀ fún ìtumọ̀ ìjàlẹ̀ ìkúlè máa ní ìtumọ̀ ìbáàbò wọlé pọ̀. wọ́n ní kọ́tà tó ìbádà wọ́n ní orúkọ ni àmọ́ ní èdè orúkọ lásán orúkọ yẹn kó gbogbo kan tí ọlọ́wọ́ bá rẹ̀ àti gbogbo gbọ́dọ̀ wà láti wọlé ayé ọdún. ìnáwó àkọwá nínú àwọn ọ̀rọ̀ ọmọ ọ̀gá ìjẹun wọ́n ti ká àdá rẹ̀ àtàwọn àtúntẹ́sẹ̀ nípa ìlú. àwọn ọ̀rọ̀ wọ́n ti máa èyí tó hàn àti tó pamọ́. sábà wọ́n máa rí ìlú tó náà á lè fi ìlú gbọ́dọ̀ tó ti gbà láti pátá ọmọdé tó ti wọ́n. ẹni ká wọ́n ọ̀sìn ètò ìjà àgbà يقول لما يحب الله يحب الله أكبر يسمع الناس تقول له دارك في الشهادة أول يقين طلع من يوم أول يقين تطلع بعد الكلام ده báwo la ṣe ìtọ́lọ̀ fẹ́rẹ̀ kan kó láti wọ́n kóyá lórí ṣùgbọ́n ìta dáhùn ẹ àti dáhùn láti wá àti dáhùn àti dáhùn láti ní súnà ní ìṣúná wà lóko lọ. ọmọ ìwé ìlú láti àyè ẹgbẹ́ ẹni ní ìlú ọlọ́mọdé á bẹ̀rẹ̀ wọ̀ pé كيف عرفت ذلك؟ بوضع فوزواني أما العلم أن تقوم ابن سيرون جرى ابن سيرون لوسي فإذا أردت أن يكون الله لا يفتن عبد الله بارك لا يفتن يوجد يوجد عن طريق الوحي وعي أما هذا القرآن هذا كلام السنة من الله عليه وسلم من الأقوال أطلع إذا أقول عبادة على بينها وصحة الجنة ممتلع بعد ثلاثة يوم وصحة الجنة وراوي وراوي وراوي láti máa nágbà ní ìlú kápọ̀ ìbàjẹ́ múnà kápá àdájọ́ dáadáa gbogbo àwọn ọmọ yìí ọ̀rọ̀ náà ní. kásàdúrà fún ẹ̀ ọ̀rọ̀ ẹ̀ náà láti fi ìbádà náà ní kásọ̀rọ̀ tuntun ẹ̀ wọ́n yàn àtúntò ìwé béèrè ọ̀rọ̀ ẹ̀ káwá sí ọ̀rọ̀ ẹ̀ pé ọ̀rọ̀ yìí mìíràn kàkọ́ wà ìbádà rẹ̀ àbí àwọn èyí tó jẹ́ pé àìsìbàdà àti àìsàkàwọ́ gẹ́gẹ́ bí àwọn ọ̀gá àwọn ilé ẹ̀rọ ká àwọn níbi lórí ẹ̀ ní ọmọ ọ̀sán níbi ó kó jọ pé lórí àwọn lórí àwọn àárín àti kí ni ìfọ̀ àkùwà àwọn ọ̀gá àti jáde lórí ẹ̀ ìbádà rẹ̀ الله أكبر سبحان الله وحمده سبحان الله العظيم سبحان لا إله إلا الله التشهد أن تبقى مدى أكبر حتى كثيرا طيبا مبارك تبقى صلحا وتعالى من رجال الله انظر خلقك إلى عبادة انظر الله تعالى الله تعالى tọ́rọ̀ àgbọ̀lá ti wá ní àwọn ọ̀rọ̀ yìí tó jẹ́ ìdájà yìí ìtumọ̀ ìta ni pé àwọn tó bá ti tẹ ìdájà ní ọ̀rọ̀ ẹ báńkì ló di mi inú bó máa jẹ ọ̀rọ̀ àwọn tó ti lára bẹ́ẹ̀ yóò ti fi bẹ́ẹ̀ tó ti tẹ̀ bẹ́ẹ̀ àti tó ti máa jẹ́ tẹ̀lé. ẹ lè máa sọ̀rọ̀ láti máa sọ̀rọ̀ láti sọ̀rọ̀ nípa pé a kí ló ṣẹlẹ̀ láti nípa ìgbà yìí ìgbà yìí ìgbà yìí ọ̀rọ̀ tó jẹ́ tó ẹ kò sí ẹ̀sán bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kò sí níbẹ̀ kò sí ẹ̀sán níbẹ̀. àgbàdo nípa sọ ní ìbádà àdúgbò ìyàtí ní bá tún kékeré ní bẹ́ẹ̀ ní ti wá àti fún yà láti lè fi sídọ̀ lọ́wọ́ wa àti ìjọba pé á ti ah, sọ tó tẹ̀lé fún mi nígbà báyìí tó ti nàbá lọ́wọ́ ti tó ṣàpé kékeré ó ti sọ lè ìbádà. bẹ́ẹ̀ ni àwọn ọmọ ẹgbẹ́ àwọn bàbá àwọn àwọn olórin àwọn tí máa ń sọ ọ̀rọ̀ lóko ni àbẹ́ni tí máa ń àbẹ̀ ìpè ìfẹ́ èébú àti gbogbo àwọn ọ̀rọ̀ tó tó sọ kí n máa jáde ní àwọn ìmúra ní ìdíje ní ìdíje tọ́nà lọ́dún. ọlọ́ọ̀bá àdìsọ́lá ọkọ̀ ọ̀pọ̀ àwọn ọmọ àti àwọn ìlànà ìlànà ìgbàlè ìlànà ìgbòkúrúbá ọ̀yẹ́dá àṣàyè wọ́n ti mọ̀ ìlànà ìgbàlè. sọ gbogbo àwọn ẹgbẹ́ ìdàkejì rẹ̀ ọ̀rọ̀ tó tó àwọn ọ̀rọ̀ tí ẹ̀jẹ̀ pọ̀ tọ́ka pọ̀ àti ìwádìí ọ̀gbẹ́lẹ̀ fún púpọ̀ àwọn àti ọlọ́ọ̀bà àdìgbẹ́lá tuntun ọlọ́ọ̀bà àdìgbẹ́lá ó kọ̀ ọlọ́ọ̀bà ti ní kọ̀ọ̀kan àdúgbò kúrò láàrẹ̀ ọlọ́ọ̀bà ti ní kọ̀ọ̀kan àdúgbò dọ́kúrọ̀ bí ní kùtà ẹ̀. náà wájú àpọ́lá àdáàbò inú tó yẹ gbàdá òun náà ni àwọn akẹ́ àwọn akẹ́kọ̀ọ́ àti ọ̀dà àmọ́ ìdílé ìdílé náà أعمال القلوب أعمال الجوارح أو أعمال القلوب أو تدعى àwọn tó tàbí tó kàn ṣe àdìọ́kàn wa ẹ táà ní ìjọba ẹ ní àmàlù nínú àwọn tó kàn ṣe. àwọn tó tàbí tó fi ara wa ṣe á fi hàn á fi ojú fi ara wa láti fi hàn á fi ájú àtàwọn ìgbésí ara wa ti tẹ̀lé ẹ̀ gbogbo àwọn ọ̀dọ́dún èyí tá a fi ti ara wa lọ èyí tá a fi ọwọ́ ara wa gbé èyí tá a ti ara fi gbogbo àwọn akọ́nà yìí ìjọ lórí. gbogbo àwọn akọ́nà wa ní ìbádàá láwọn ìgbà àwọn ara fi kò jẹ́ kó jẹ́ pé nínú àwọn náà ló lè fi ara pè ní náà wà ó jẹ́ pé tọ́lọ̀ ọba àdìsẹ́ ló yọ sí tọ́lọ̀ ọba àdìsẹ́ rà ní ẹni tí ń jalè ló kì í fi ara rẹ̀ sí àbí ẹni tó pààyàn ìbọn ló kì í fi ara rẹ̀ sí ẹni tó ní ẹni tó ní ìdìnnà ló kì í ara rẹ̀ sí ẹni tó ní ìlọsìn àti òkúta òkúta ló kì ara rẹ̀ sí ara rẹ̀ àjẹpé irú àwọn ilé ìwé àwọn ọ̀pọ̀lọpọ̀ ọ̀pá ìjọba lájú ìyá àti wọn tó kéde ara tó gbà tó kéde tó kéde ní rárá àjẹpé bẹ́ẹ̀ bí wọn fẹẹ sáyé eré kéde ara tó kéde àmọ́ tó bá wù ó lè sọ ọdún ẹni ó lè sọ ọdún ìbádà ìtẹ̀síkáyì ti bá àti ìdílé ti bá àti àlàáfíà láti tó ti fọwọ́ kí n bá àlàáfíà láti dàgbé lójú ọ̀pá ìjọba látara bẹ́ẹ̀ ẹ ìta àbùkù wọ̀ ó ti fi àṣà tó ń rẹ̀ fún ládàá lẹ́yìn ó ti fi. nínú ìdáhùn tó bá kọjá wọn ní àbúrò àbúrò wà lè bá a fún un. ó túmọ̀ sí gbogbo àwọn tẹ́tà ń ṣe ẹ àwọn ọ̀dà ọ̀sọ̀ ìmí wà tó pamọ́ láàárín àwọn àbúrò ìmí wà tó fi hàn àti wípé wọn ti ta ni. àbí kó pamọ́ ní nínú ọgbà àwọn nǹkan tá a kà nínú ọ̀rọ̀ ní àti nínú iṣẹ́ gbogbo ẹ̀ pátápátá òun náà ló kó sínú nǹkan tá a ń pè ní ayé ìlà àdá. tó òun náà ló kó sínú ayé ìlà àdá. lọ́wọ́ àwọn àlejò láti sọ pé wàá ti wọ́n kọ̀ ọ̀dà fún àwọn òṣèré ìnáwó àti ìdílé àtúnṣe. ọ̀rọ̀ náà ẹ̀kọ́ jẹ́ kẹ́kẹ́rẹ́kẹ́rẹ́ yìí àbẹ̀ ẹ̀kọ́ ọlọ́wọ́ bá rí ọlá olóṣù nípa tó ń bẹ nínú kan àyà rẹ̀. إن الإسرار أكبر أوقاتكم أو تخطوها أو تخطوه فنعم لا بلا تتابع ما تريد تتابع في سهراني ẹ́ tẹ̀lé kúrẹ́tà àbíjà ìdílé ni àbíjà ẹ̀ tẹ́lẹ̀ ní kọ́ọ̀ ọlọ́ọ̀bà ní sẹ́ńtẹ̀ ní ìyá òun náà tó kí ni ó jà bẹ́ẹ̀ ìtumọ̀ ìyá ni pé àti ilé ẹ̀ ti ta àti ilé ẹ̀ ti ní kọ́ tí ò bá ti kiri ìyá òun kọ́lá ìgbà míì máa ń wà tó jẹ́ pé ìdí ó da ní ìlú ìsàlá òun láti ṣe kí láti ṣe ìkọ́lé ìyá òun ìdí ó da òun náà ti ṣe ìdí ìlú ìta tó bá ti ń ta àwọn àwọn àti ìlú ẹ̀kọ́ ìlú àwọn àti ìlú ìsàlá ìlànà ìjọba àti ìlú ìbàdàn. Kawan kita waktu itu berada di Google, kalau kata satu kejilis, eh, ada waktu ini, ada waktu itu Allah bagi dalam kesempatan ini. Yang Allah, Allah, Haji Allah, Zakawa, itu juga harus ini. Ya, berjaya, ya, mahal, apalakal, Google, kalau kata, ada waktu ini, ada waktu ini, ada waktu ini, ini, ada waktu ada waktu وبأكمله وصفاته فتنا الله بعد السلام يقول لك عبادة الصلاة سعودية إذ يقول الله بصفاته إذ يقول الله بعد السلام أقام به àwọn ọmọ ọlọ́run ọba yìí fẹ́ẹ́ sọ ara rẹ̀ òun náà láti lọ sọ òun náà lọ́wọ́ ní kò yìí a sì lọ́wọ́ gbàgbọ́ náà ní ìgbẹ́lẹ́ wọ́n ti fáà ti kì í àwọn ẹ̀kọ́ náà wà nípa láti ròyìn ara rẹ̀ agbọ̀dọ̀ tuntun ní agbọ̀dọ̀ gbà á lálẹ́ ìṣe tàwí rẹ̀ agbọ̀dọ̀ yìí kò má lè parẹ́ agbọ̀dọ̀ pé tẹ̀kùnì kí á pa ìrìnà ẹ̀dùnú wà láti ẹ̀kùnì agbọ̀dọ̀ tuntun agbọ̀dọ̀ tàbùkù ẹ̀ báyìí á sà ọ̀rọ̀ wà nípa láti ròyìn ara rẹ̀ ọlọ́ọ̀bà nípa láti lẹ́yìn tàbí àlékún ìṣẹ́yìn وهو وهو التغيير البسيط ثم أنا كان الله بعد كلام من إلا ما الله أما بعد كلام ليس كمثله شيء قل قل تلك من قبل أهل تقول بعد من الله فوصوا بعد كلام من قبل أهل وطبعا هو التغيير البسيط ọ̀nà ti ní ọba tí ọba tí gbẹdẹ ní ọba tí ń gbọ́rọ̀ ọba tí àbá akọ ìpínlẹ̀ ìpínlẹ̀ ń gbọ́rọ̀ ìpínlẹ̀ ń gbọ́rọ̀ سمعه ليس كمثله بصره ليس كمثله ليس كبصر غيره وليس كبصر غيره في إبارة الله عليه السلام ذلك البيت إرينا الله عليه السلام ذلك البيت دين نصر كتب أما قالوا له كتب ذلك البيت الله ليس كمثله شيء كتب ذلك البيت eléyìí túmọ̀ pé àwọn olùkọ́ náà bá ti sọ́lá èyí tó fi òfin ara rẹ̀ ẹ àwọn ọmọ tó fi ara rẹ̀ àwọn ọmọ tó fi òfin ara rẹ̀ gẹ́gẹ́ bí ìdílé yìí bí àgbàlagbà ìsọ̀kalẹ̀ ọ̀rọ̀ kan àtọ́lá ẹ nínú àfihàn lẹ́yìn ìgbà ìṣòyà ètò ọlọ́run àtọ́lá máa sọ̀kalẹ̀ nígbẹ́ sọ́kí ìdá kẹta àtẹ̀lóòrù ní sọ́mà yìí tó sì máa tó ìgbà náà tàbí tó ìgbà kọ̀ọ̀kan tàbí kọ̀ọ̀kan kọ̀ọ̀kan kọ̀ọ̀kan kúrò àwọn ọ̀rọ̀ yìí ọlọ́ọ̀bá ti sọ lábẹ́ ara rẹ̀ pé ẹgbẹ́ ìlà ẹ̀kọ́ pàdé yìí ọlọ́ọ̀bá ti sọ láti ọwọ́ òkùnkùn ara rẹ̀ ọlọ́ọ̀bá ti sọ láti olóyà ẹ̀ẹ́dẹ̀gbẹ̀rẹ̀ náà ń bẹ̀rẹ̀ ara rẹ̀ tó gbogbo tọ́lọ́ọ̀bá ti sọ láti olóyà rẹ̀ pátápátá àbọ̀rọ̀mọ́bí àbọ̀rọ̀mọ́bí ìlọ́kọ̀ àbọ̀rọ̀gbé ìgbàwá káwá ní ẹ̀ka bá ti sọ̀rọ̀ yẹn ìkọ̀wá láti sọ̀rọ̀ yẹn òfin ìjọba yẹn orí pé lẹ́yìn àbájáde yìí ṣe kò sí ìjàkadì àti àlọ́ àrùn salah tulis dari akal. yang dulu suatu awal tak mau tahu eh, ini di mana Tetapi Tak mau ini waktu sekali Awak harus tahu apa itu lah kalau kamu ini. Mima, eh, mima saya inu al-Quran sunnah. Oh sunnah itu sahih. Ahli sepuluh àti nípa àwọn ini ayat pẹ̀lú ní tàbí pẹ̀lú súnà ìfọwọ́ àti ẹ̀kọ́ àti súnà. ìtọ́nà ọba ní ọba tó ra ìtàn àti láì àgbà ọ̀nà ìjẹ́lẹ̀. ìtàn àti bàbá ọba gbọ́dọ̀ kọ́ ọlọ́run ọba àti ìjẹ́lẹ̀ ní inú súnà ní kùmáwá ní sọ̀lá àgbà ìgbé orúkọ ini àti ìgbàgbọ́ ìrẹ̀lẹ̀. tó àwọn àti àgbàrá lábàá tí wọ́n ń gbà tí wọ́n á ronú ọba ọlọ́run wáyé علينا أن نتطالع الأسوار لغاية أمره يوم يرسل الله عليه الصلاة والسلام هنا تأتي هذا بيته يرسل الله عليه الصلاة والسلام نعم أي nínú pàṣẹ mẹ́ta من جهة الإسلام أي ẹ̀yìn pàṣẹ kan láti الإسلام rẹ̀ alìsìlámù ìlàyé ìsàwọ̀ wàlẹ̀ ìyáàbò láwọn ìtọ́ra فهو انطفى ولو بعد ولا الابتلاء الابعاد حتى الفرق ولو بعد ولا ما تقدس اليه ولو بعد ولا بالطاعه فلو كان التعليم انه على الاسلام في الدنيا عاد تقدس اليه الله بعد ولا تبقى صلاه تقدس هنا لا منطق الامتداد لله سبحانه وتعالى ìjọba ti pàwọ́ láti ìpè ìkàrà yìí ọ̀nàdàmà pé ọ̀nà wọn láti àti pàṣẹ ìpẹ́lẹ̀ láti pàṣẹ ìpẹ́lẹ̀ ìlú àti ọ̀fọ̀ àti ẹ̀nà ìgbésẹ̀ ìkàrà yìí ọ̀nà wọn láti àti pàṣẹ ìpẹ́lẹ̀ fún àwọn ọ̀sùn ara wọn tààrà òun náà nìkan òun náà nìkan láti lè ẹ̀tọ́ bá jẹ́ mùsùlùmí ó wá ní àlùfáàbì jẹ́ mùsùlùmí òun ò ní fi àlùfáàbì láì ìtàwé tó yóò máa túmọ̀ fún wa pé ìsìláàmù rẹ̀ ń lan ẹ́ ìsìláàmù bá a ṣe ìjùbá ìṣẹ̀lẹ̀ tó ìjùbá ìṣẹ̀lẹ̀ ń bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ lálàáfíà ìṣẹ̀lẹ̀ ìṣẹ̀lẹ̀ nítorí pé ìjùbá ìṣẹ̀lẹ̀ yẹn pẹ̀lú tàwọn ìyẹn òun náà ni ó máa sọ fún ọ pé kíláàsì kò ti ìgbéyàwó tó bá ti bá yẹn ọba tó bá ìṣẹ̀lẹ̀ tó tó ẹ kó o sì mọ̀ pé olùbíyà rẹ̀ olùbíyà rẹ̀ ẹ o ti lọ́kàn tó bí àtúná àwọn tó bá òun náà ló mọ̀ wá sọ fún ọ pé tó bá ti pa ọ́ láti ọwọ́ rẹ̀ máa tẹ̀lé tòun náà ló bá tó láti láti ọwọ́ ọba ìṣọlá ẹ àlèkìyàdì rẹ̀ àlèkìyàdì rẹ̀ ìtàwé ó wà kọ́kọ́ níbi àtẹ̀lé yà òrọ̀lá àmọ́ àtẹ̀lé àtẹ̀lé sábà ń sọ nípa àlèkìyàdì rẹ̀ òkúta àá. ما أطعت أمين طاعة الله وطاعة رسوله تلك هي طريقة الكلام التي قال صلى الله عليه وسلم إنه جاء في الإسلام ناس أنا في الإسلام أقوى سبحان الله تعالى إذن ما أكفى القرآن طلب الكلام يوم رمضان عليه الصلاة الله عليه وسلم طولا في الصلاة القرآن هو من أحاديث وأنا أقول لك لا تنكتب لا تنكتب kájú bá ti tẹ́lẹ̀ fún ẹni tó bá rún òun bá ti tẹ́lẹ̀ fọlọ́ àmọ́ òun ní bá ti tẹ́lẹ̀ fún àti sọ̀rọ̀ àwọn àti sọ̀rọ̀ àmì irú ẹni bẹ́ẹ̀ náà á pè é ọ̀nà òun gbà lórí mọ́ ọlọ́ọ̀gá tó fẹ́ ti bá ti tẹ́lẹ̀ fún الله عز وجل تسمع منهم القرآن قل قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله الله تعالى هذا التفاصيل ترى ترى الله lóòótọ́ ìtẹ́rà lọ́wọ́ láàrin ọjà alábẹ́ jẹ́ pé ọ̀tẹ́bẹ̀ ó ní ìdílé ìfún ọlọ́wà ìní ànábì ní kẹ́ẹ̀ tẹ̀lé ọlọ́wọ́ bá ti tẹ̀lé wà tẹ̀lé ìlú àti àná ọ̀yẹ́ kùtù lọ́kùn ọlọ́wọ́ bá ti tẹ̀lé tẹ̀lé yóò ti forí jì mí. ìdá ànábì sọ̀rọ̀ lọ́wọ́ àdéhùsọ̀lá ìtẹ̀lé rẹ̀ ẹ̀ gíláàsì ni kéńté ìjẹ́ mùsùlùmí ẹ̀ńtọ́wá ló ti tẹ̀lé ọlọ́wọ́ ẹni wàá lọ sí aláǹtí òsè lọ́lọ́run eléyìí náà ọba lọ́wọ́ ẹ torí pé nígbà tó bá ń tẹ̀lé ànábì tàbí náà ànábì tó ń tẹ̀lé òun ló tẹ̀lé náà pàdé tẹ̀lá. ìdàrí ti tẹ̀lé tẹ̀lé ìfọ́ àyè ìjọba àwọn kéèyàn gbọ́ pàdánù ẹ̀ kó o níbi kíni kó o níbi ẹ̀bọ wà á rí ibi àtàwọn tó ń tẹ̀bọ̀ èèyàn gbọ́dọ̀ gbọ́ pàdánù ẹ̀. ọlọ́ọ̀bà àdìsọ́lá kọ́wá láti ọ̀sẹ̀ nípa gbọ́ ọlọ́ọ̀bà àdìsọ́lá gbọ́ ẹ wà máa yọ mí lè la ẹ kúrò ní sàbó ẹ wà kọ́ ní sàbó dáadáa lè lè lè wà lè ọlọ́run bá ti jọlá ń pa ọ́rọ́ jẹ ìpè ìsìlẹ́nu ti pa ọ̀bù oníkà oníkà ìjìnlẹ̀ sí ni oníkà jìnà sí àpàbù lójú máa yóò ọ̀dọ̀ ìdòdó ìlà òwò àjù ọ̀rọ̀ gbogbo táwọn náà jọ sí fún lẹ́yìn ọlọ́run bá ti jọlá táwọn ẹbí táwọn kan ẹbí yọ sí òun náà ti pàbù. ọlọ́run bá ti jọlá wá ní ẹ̀jẹ̀ sí pàbù ó ti wá sọ ọ́ yẹ́pọ̀ ní tọ̀gbó pẹ̀lú ìdìlá ẹni tó bá ti tètè ní títọ̀ kú tó ti gbọ́dọ̀ ọba àti ìjọba gbọ́ ọlọ́ọ̀bá àti ìjọba ti ní ọdún tó ti látọ̀ bẹ̀rẹ̀ òwúrọ̀ tó ti tọ́ láti sọ ọ̀la. ìwé ní báwọn tó ti dì má àlùkòrò tó tọ́ ó dì má Al-Qur'an ó dì má tó bá wà nígbà tí wọn wà ní bọlá tó ti wá fún ilé ìtura tó a jẹ pé nígbà tí wọn wà ní bọlá tó káàkiri ti ìgboro àwọn nǹkan wọ̀nyí kíláàsì agbọ̀dọ̀ tó bá bọ́sẹ̀ kó lára wọn sábàtì wọn tó bá bọ́sẹ̀ kó lára wọn wípé bàbá wọn àti kùn àwọn òní kankan ti pẹ̀lú yín bàbá dàbẹ́ ẹ̀dá wọ̀bẹ́ ìnàkúnra àdáwà tó gbàgbọ́ àbàdàn àtà àwọn àti kúkúrú àrùn kankan sí. tòtún láti náà ní àlùbárọ́ àti ìlú àrùn kábọ́ kábọ́ kọ̀kọ́ lára àwọn tó ń fi kíni àwọn táwọn náà ti bọ̀ nítorí pé ọ̀tọ̀ ọlọ́run náà owó tó bá lọ fẹ́ràn ọmọ ọba àti ìjọba tó ń bá ti tẹ́lẹ̀ fún bó ló ti wá máa fẹ́ràn ọ̀tá ọlọ́run àti ìjọba. sẹ́ni tó bá ń bá wa náà sọ̀rọ̀ ẹ̀ ń bá wa ìwé ilé ìwé kékeré ó lè dàgbà tó ní ìsìn olóhùn náà ní òun tó ti àwọn ọmọdé ní àwọn àwọn kárò ìjọba yẹn fún tó ọba àti ìjọba ẹ̀ ta abala ọba àti ìjọba láti dá àwọn akóyà àwọn tí ò fẹ́ àwọn nǹkan tí ó yàtọ̀ sí tọ́lọ́ ọ̀gá ìjọba kíláàsì níta kóyà àwọn àwọn tó máa ń ti àwọn nǹkan yẹn akóyà kúkúrú akóyà àlùkùsà akóyà àṣẹ́kù akóyà àṣẹ́kù. so àlùwàdà ìwọ ìgbàlọ́ ìfẹ́yìn nítorí tọ́lọ́ àti ìkóyà ìyẹn nítorí tọ́lọ́ ọ̀gá ìjọba so eléyìí náà wà nínú ìpínlẹ̀ nínú ìsìlámù àwọn ìtumọ̀ mẹ́tẹ̀ẹ̀ta yìí àwọn àkọ́ọ̀tù mẹ́tẹ̀ẹ̀ta yìí àwọn náà ti sọ pé kóró ìdájọ́ àti èyí àdìsílá sẹ́yìn bá mi tẹ́lẹ̀ ẹ̀ kó lọ lé kíni kó lọ lé ìsìlámù rẹ̀ kó lé ìsìlámù rẹ̀ kó lánà. sẹ́yìn wọ̀rọ̀ mẹ́lẹ̀ ní bá mi wá nípa pé nǹkan sọ̀rọ̀ nípa rẹ̀ sọ̀rọ̀ nípa àwọn yìí ìsìláàmù yẹn ní òkú máa tó gbá ti mọ̀ ṣàhádà bí aláì láàrin láwọ̀ àwọn àtúmọ̀dá rẹ̀ sọ̀rọ̀ yá ẹ ìjẹ́ yìí tó kọ́ kọ́ bá fún tó lẹ́tọ̀ọ́ káma dáma jọ́sìn fún àti aláwọ̀ sùhánù wọ̀ tààrà wà á nà muhammadu rẹ̀ sọ̀rọ̀ yá ìjẹ́ yìí àti sọ̀láwọ̀ àtúmọ̀dá rẹ̀ sọ̀rọ̀ wà á sọ̀rọ̀ òkú kan tí ò gbọdọ̀ wọ tí kàmá wọ nínú méjèèjì ẹ ogun ìsìláàmù tó wọ àti sọ̀lá òkú ẹ̀sìn òun náà ní kákíọ̀ bó láti kíọ̀ anábì ti kíwèé rẹ̀ fún wa. láti kíọ̀ ní ìfọ̀kú lọ́wọ́ ní ìfẹ́ súnmọ́ lọ sọ̀rọ̀ àwọn ìfọ̀lá mi. lẹ́yìn ẹ̀dọ́ wà lóògùn tẹ̀ láti kí ọlọ́run ti fẹ́ tẹ̀lé á ní tó sàlàyé tó ti kó fẹ́ kíọ̀ inú súnmọ́ náà ti kíwèé. ìdá ìjọba káyọ̀ zàká ẹ̀ ká mú nínú dúkìá wa ẹ̀ káwá fún àwọn aláìsí ní ìtọ́jú ọ̀nà ìdíkùn kíláàsì ilé ìnáwó ìdíje ní ọ̀nà ní bàtà ọ̀nà tó kó wọ́n yọ nínú títí àwọn owó wọ̀tọ̀wọ́ tó ilẹ̀ ìfọ̀rọ̀ wọn wà dábàá náà fún ilé ìfọ̀rọ̀ nínú òkú ẹ̀sìn tí ò gbọdọ̀ yẹlẹ lọ́sọ̀rọ̀ bọ́ọ̀ àwọn ọ̀dọ́ ta wà bẹ́ẹ̀ náà ti ń lọ wẹ́rẹ́wẹ́rẹ́ yìí nínú àwọn òkú ẹ̀sìn ni tó jẹ́ pé bí ẹ̀ bá ta kò kán náà ẹ̀ àbí ní ìwé ẹgbẹ́ kan ìpínlẹ̀ fẹ́ẹ̀ fẹ́ẹ̀ ní ti rárá ẹ òun ò ní tẹ́ wọn kọ́lá kọ́lá kọ́lá rẹ̀ mùsùlùmí kọ́lá kọ́lá mọ́kà kò ní ìgbẹ́ mi torí ilé ìlú ti ètè mùsùlùmí o wà á jẹ ìgbẹ́ yìí lè mà ní ìtàgbọ́ àti ìgbẹ́ ìlà ẹlẹ́ka òun náà ní ká lọ ilé ọlọ́ọ̀dà látàbí ilé ọlọ́ọ̀dà àtìgbọ́lá ká gbé ilé ọlọ́ọ̀dà àtìgbọ́lá láti lọ ilé ọ̀sìn bẹ́ẹ̀ fún ẹni tó bá ní agbára láti lọ àwọn èyí ti sìn àwọn náà ní àwọn ìsìlámù ìsìlámù àwọn orílẹ̀ ìsìlámù tó jẹ́ pé gbogbo àwọn orílẹ̀ kọ̀ọ̀kan náà ló ní àwọn ìfọ́síwẹ́wẹ́ wọn ó ní àwọn àlàyé wọn ó ní àwọn àkáàtì wọn ẹ ó ní àwọn ìgbà tí ó ó láwọn tó máa ń tó tó pé nígbà tá a bá ń sọ̀rọ̀ nípa ìwádìí àwọn bẹ́ẹ̀ ẹ̀rí ń òun náà láàmù tí ó bẹ̀rẹ̀ láti fi ìdáàrú ṣọ̀rọ̀ nítorí ọba ìṣẹ̀lẹ̀ tó náà lọ́wọ́ ìṣẹ̀lẹ̀ tó ìṣẹ̀lẹ̀ tó ìkọ̀rọ̀ ẹ̀ ìkọ̀rọ̀ tí ànábi ni màá nàbí kọ́ọ̀lù. tó láti gbà yẹn òun náà ní ìsìláàmù ìbẹ̀rẹ̀ ti fi bẹ̀rẹ̀ bí ìgbà tí yẹn ti ọmọ ọ̀pá bàbà ìgbà tí yẹn ti mú lẹ́lẹ̀ wọ́n bẹ̀rẹ̀ ti dàgbà wọ́n bẹ̀rẹ̀ ti dàgbà. ìsìláàmù yẹn wá pé ẹ ní yọ̀ọ̀mù àwòrán ìhájà ti wàdà ní ọjọ́ àràpá ní hajjibana sọláwà ìṣúná ìdágbé sọláwà ìṣúná wa sọ ayé àti àyẹ̀wò àmọ́sọ̀lá kò sí ìlànà wà àmọ́sọ̀ àrẹ́sọ̀ ìlànà bí wọ̀rọ̀ bí ìṣúná kò ní ìlànà bí. èló ni o mo ti pé ẹsẹ̀ yìí o ó túmọ̀ pé islam tó bẹ̀rẹ̀ ní dáhùn sọ̀rọ̀ ẹ̀ ó padà wá pé ní kíni ó padà wá pé ní àràpá. sọ̀rọ̀ bí islam yẹn islam dáhùn sọ̀rọ̀ nípa rẹ̀ islam tó ti pé ni islam ti jẹ̀rá parí síbẹ̀ islam tọ́lá ọba àti tọ́lá yọ mùsùlùmí islam tí ó bùkátà sí àfikún àbíyá rẹ̀ fún mi so ìdí mùsùlùmí gbọdọ̀ ní nígbà tó yẹ so islam wa kò gba àdádálẹ̀ nítorí bá ti tó òní ni àfikún má kò sí nígbà yẹ kù tó bá pé tá a bá fikún á sọ kó lé ẹ tó bá yọ kó lé á sọ kó tún àdúgbò pé àti tó ní àti tó dí gbogbo ẹ̀fọ́ lọ́sẹ̀ ìsìláàmù káàkà nítorí pé ní ìdókòwò ìsìláàmù káàkiri ìsìláàmù tó bẹ́ẹ̀ ìsìláàmù tó lọ́sẹ̀ ànàbí ìsìláàmù tó kéde wọ́n tó ní pé ìsìláàmù tó ń gbé káàkiri òun náà ìsìláàmù tó ọ̀rọ̀ tó ní ìsìláàmù tó ń gbé kó tún sí àwọn kankan tí ó fi fún kọ̀m̀pléǹtì lọ́dún náà tó kéde tó ànàbí. àbíkọ wa wọ́n fi àbí ìlànà káàpù àbí ìyàtọ̀ ìjẹlá rẹ̀. sòkòtì kankan táwa àtọ́kàlẹ̀ sí àdáda rẹ̀ táwa àtọ́kọ́ bí táwa ní mọ̀bí bu ìlú ìsìlámù ìsìlámù òbí yẹ. tó bá fẹ́ bu ìlú ìsìlámù yẹn tó bá ní ìsìlámù bá ní ìsìlámù wà fún wa. ìsìlámù tó wà níjọ tí ọlọ́run bá ní ìsìlámù tó ayé àti ìsìlámù tó wà lẹ́sọ̀rọ̀ àwọn ìsìlámù tó wà bẹ́ẹ̀. eléyìí ní ọgbà tó ń òun ti di ìsìlámù ti sọ̀rọ̀ lókè àwọn tó ajẹ́ pẹ̀lú àdáda rẹ̀ ní owó ìsìlámù yóò lọ́dọ̀ àbúrò àmà náà tó àtìmọ́tìmọ́ pẹ̀lú ìsìlámù tètè ẹ wá lè fi ìsìlámù ti wà láwùjọ náà wá tó ìsìlámù ní àwọn ọmọ ìsìlámù bá yẹ èyí ti pé nígbà tí mo sọ pé mùsùlùmí ni mo ti sáré náà ìbá àti ìsàmì ìbá àmọ́tò ọ̀kà ìbá àlájọ ọ̀kà mi láàrin ìsìlámù ẹni tẹ́ bá ti bọ́ sínú nǹkan kan nínú àwọn ọ̀sán máa ń ba ìsìláàmù jẹ́ tó ẹ̀sìn ló bàjẹ́ ni. ẹ wá àwọn ọ̀sán máa ń ba ìsìláàmù jẹ́ àwọn ọ̀nà tí máa ń gbà wá tí máa wá nínú ọ̀rọ̀ ẹ̀ ìyẹn lè sọ̀rọ̀ tó dáa sí ìsìláàmù ló bàjẹ́ tẹ́ ẹ̀ bá sọ̀rọ̀ lásán jáde lẹ́nu àwọn tó ń sọ̀rọ̀ láàrin ara wọn wípé àwọn anábì àtàwọn bàbá wípé ẹ̀ ẹ eh, wọ́n ti ní àgbà ní ìdàlẹ̀ kọ́ bàbá ti rọrọ̀ káńtì wọ́n ti orí dúdú wa nílọ. kí ló wà lójú wa tó nípa láti àtẹ̀dẹ̀wò láti àtẹ̀dẹ̀wò wọ́n ti sọ̀tọ̀ dùn láti ìmọ̀ ní. ọlọ́run wọn ti kékeré yìí kí ni wọ́n sọ fún fi ń kọ́ ọ̀rọ̀ wọn sọ fún wọn dáhùn.